mo lè gbé fún mi. mo ti kú sẹ́ẹ̀. ó yẹ ẹ ti kú. mo ti kú nǹkan tẹ́ mo nǹkan tẹ́ fẹ́ fẹ́ fẹ́ nǹkan tẹ́ fẹ́ gan mi ò mọ̀. ìgbà tẹ́ kó gbọ́n pa ikú mo fẹ́ kó wá dàpọ̀ mú. ok I go by name mimic boy so Lawal Mudashiru lórúkọ rẹ mimic boy làwọn èèyàn mọ̀ mí sí tẹ bá ọmọ kan báyìí ọmọ kan tí máa ń ṣe. ọdúnládé adékọ́lá. ọmọ kan tí máa ń ṣe olódùmọ̀rè ibrahim satan ọmọ kan tí máa ń ṣe ẹni kú báyìí ní mo fọ́ fún yín sanyẹ̀rì alákọ̀ọ́kọ́ náà òkú òkú bàbá ó dùn mí gan nọ́mbà wọn àná wọn jẹ́ mẹ́ńtọ̀ mi láyé ìgbà káà gan fẹ́ jáde alo cream so táwọn èèyàn bá rí face bàbá ní à ṣé kò ṣe wọ́n fi nù àwa máa ń fi ṣá ọmọ gan pé ìgbà wọn kọ́lọ́ bá fi ọ̀hún kẹ́ wọn kọ́lọ́ bá kẹ́ wọn sáré fẹ́ rí kó bá kẹ́ wọn sáré fẹ́ rí gbogbo ibikíbi tí wọ́n lè ṣẹ̀ sí fọlọ́run eh, bá wa dáríjì wọn kọ́ má kú báyìí kọ́ má parẹ́ báyìí wọ́n ti kó rẹ́dí o bọ̀ wọ́n bá aṣọ àwọn ọmọ ó kún wọn dúró báyìí wọ́n bá aṣọ àwọn ọmọ eh, ọ̀rọ̀ mi ò jù báyìí lọ torí mò ń gbọ̀n ẹ máa rí fóònù mi gbọ̀n gan mò ń gbọ̀n mi mọ nǹkan tí mò ń sọ mọ́ eh, torí bá mi ni mẹ́ńtọ̀ mi ni wọ́n. bẹ́sẹ̀ wọn jẹ́ mẹ́ńtọ̀ yìí kí wàá ní ohun tí a máa sọ ohun tí a máa mí torí tẹ́ bá ń wo fíìmù wọn gbogbo ara ni wọ́n máa ń dá kò sí nǹkan tẹ́mi ò láìkì lára wọn oyè yín bá ka sí babaláwo náà ni ọ̀gbẹ̀yẹ̀kú méjì méjì orí ìgbà tó yé yín ẹ má lọ bẹ̀rù tẹ̀gbọ́ òkú ọ̀fọ̀ òkúta respect òkúta respect kò ní ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹnì wa a ní fọjọ́ ọlọ́jọ́ lọ gbogbo ògòdè ẹ̀mí pin kò ní dé bá wa ó ti ń lògo lọ ó wá kú Olódùmarè òrìjó tọ́ sẹ́nì wa kó rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ fáwọn tó ń wò mí kó dẹ̀ rí bẹ́ẹ̀ fún mi náà.